Papa mi kí ni money ní Yorùbá owó èé eh, kí ni business ní Yorùbá owó sọlẹ nǹkan sí owó orí ẹ pé ṣùgbọ́n pàtẹ́wọ́ fún rẹ. <laughs>